sọ́dọ̀ alánàbí ni mustapha àwẹ̀ tí ń bò wá ní tẹ́ ò bàbá mọ̀ ọ̀hún ọmọjà ẹ bá mi ògbó ìdí iṣẹ́ ńlá. alhamdulillahi ilẹ̀bi ayana bàdàmà àmọ́tànáwá ilé ìgbésó bàdàmà. gbogbo ṣùgbà fún ọ ìlà yìí mo yíká ọ̀tún mo òsì bọ́bá mi àdìmúlà ọba ńlá àdìgbò yìí kọrin ọba tó lágbára lórí ẹ̀ tó lágbára lójú ara wọn ọba ha ọba ha ọba òun ọba òun ọba àwọ ìlà yìí ọba tó gbọngàn arabára abẹ́rù ọba mi kọ̀kọ̀ ọba mi bàbá àrí ìlú àlá alálẹ̀jọ ọ̀run àdìgún sánmà aláṣẹ ìdáyé agbókòjọ ogun akẹ́mọ̀dé ojú àpèké àṣàkẹ́ ọba ńlá ayé awífúnnikáwí fọ̀rọ̀ sọmọdébè àṣèdìbò ti fẹ́ adémájẹ̀bí ìṣe apàṣẹ rọrùn olómi àtàná oníjẹta ìjẹni ọba lẹ́yìn náà mẹ́yìn àtàwọn ẹlẹ́wọ̀n ńlá òmìnira ọ̀rọ̀ olùfífímọ̀nà òfin lóko ṣògo ayọ̀ranyàn lọ ọba ìgbà ọba ọjọ́ ọba àṣẹjú ọba wákàtí ọba gbangba ọba gbangba ọba mi àgbà alága àti ìṣàyà ìnáni aláhù láìlà ìlànà fàbùdùnì wákìmí sọláta àlà àlà àlà àlà. ló sùn la àná o. tí wọ́n ti filẹ̀ ṣaṣọ bora. yóò máa dára jù wọn lọ. ẹ̀dá tí ìtiraka láti kọ́lé ó kọ́lé náà tọ́ ojú ọmọ mi. ṣe nítorí ilẹ̀ yẹn. àlà àlà àlà àlà àlà àlà. ó yà sọ wípé dùdú bẹ́ẹ̀ ò ṣe mo dùbẹ́ ò ṣe bọ́lá ṣe bọ́rọ̀ mi gbà yìí olùbẹ́ ò ṣe ìwọ́gá olùbẹ́ ò ṣe bọ́lá ṣe bọ́rọ̀ mi gbà olùbẹ́. padà mọ́ ìbànújẹ́ mi ìtura jọ. Kò tún padà mọ́. Mi ò gbọ́ kó tún padà mọ́. Ìbànújẹ́ mi ìtura jọ. Kò tún padà mọ́. Aláì aláha alá. Wúwà láìlá ìlàlá kò sí òun yé ìṣòkòtò ní Kàlàbá àlá ni wọ́n pè é òde òkun àṣoṣá lọ́dọ̀ àlà àlà rí àlà àlà àlà o ẹ̀ṣẹ̀ àlà ìlàlà kò sí òwe. ọlọ́run òun ló mọ mí òun ló mọ mí òun ló ṣẹ̀dá mi. mú mi mi mú mi ná ẹgbẹ́ ọlọ́run tóbi àlà àlà rí. ìlà ìlà ńlá láàfínà ìlà ńlá ìlà ńlá sọlọ alànàbí ẹgbẹ̀rún.